والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى ومن ابتاع طعاما فلا يجوز بيعه قبل أن يستوفيه أقول الكرام lábẹ́ àlàyé tó ń ṣe fún wa nípa ìjọjẹmọ́ káràkátà èyí tí ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ àti àlàyé tó ní ṣe pẹ̀lú àríbà èlé ilé ìtọ́lá ń ṣe gbígbà rẹ̀ fífún yàn rẹ̀ jíjẹ rẹ̀ ti jẹ́ lẹ́rìí lórí rẹ̀ kó máa sọ gbogbo ẹ̀ léwọ̀n. lábẹ́ rẹ̀ wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ra oúnjẹ kan ẹnikẹ́ni tó bá fi lè ra oúnjẹ kan ọ̀rà ní tútù ọ̀tọ̀ oúnjẹ yìí jẹ́ èyí tí rìbá máa wọnú ẹ̀ tàbí èyí tí rìbá kì í wọnú ẹ̀ ọ̀tọ̀ rárá o fúnitọ̀n láti tà á síwájú kó tó gba èyí tó ń rà ná ọkọ̀ sí lọ́wọ́ èèyàn ra ìrẹsì àgbàdo ọkà bàbà jéró alikama èèyàn sì wá gbà kò sí tẹ̀yàn lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ sáfẹ́ lòmí síwájú kó tó di pé ọwọ́ èèyàn tẹ èso èèyàn rà ó ti dọ́wọ́ èèyàn nítorí pé wàhálà sọ̀rọ̀ ànábì wa Muhammad. صلى الله عليه وسلم النهي عن بيع الطعام قبل قبضه فالنبي صلى الله عليه وسلم فهو لا تدع oúnjẹ tààrà ó ti dájú pa àti rà á ṣùgbọ́n kó tó di pa gbà tọwọ́ wa àgbọ̀dọ̀ lè jẹ́ àṣẹ látọ̀dọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam. ìgbà tí àdéhùn yìí wá wá ní ntọ́ dá lórí oúnjẹ ṣé eléyìí ọ̀mọ atọ́ka sí wípé tó bá jẹ́ pé nǹkan bí ìtọ́yàtọ̀ tó ń jẹ ní ńkọ́ tó bá jẹ́ pé nǹkan bí ìtọ́yàtọ̀ tó ń jẹ lára ṣé a lè tún tàfẹ́ lómìn kótó di pé ọ̀sẹ̀ wà lọ́wọ́ bí bẹ́ẹ̀ ni àwọn olùmọ́ni tó bá jẹ́ pé nǹkan bí ìtura tó tó jẹ lára fi páànù kọ́lé fi sẹ́mẹ́ǹtì bí èso bàtà petrol kerosene àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní nǹkan tí kìí so oúnjẹ ìgbà tó ṣe é pé oúnjẹ làdíìtì mẹ́nubà wọ́n ló túmọ̀ sí pé a lè ta ohun tí kìí so oúnjẹ síwájú kó tó di pé ọ̀tẹ̀ wà lọ́wọ́ ṣùgbọ́n tó ń sọ yẹn ọ̀fẹ́ ó gbòòrò táyọ̀ bá ti tẹ̀lé máa lérò olùkọ́ àbírẹ́ ti ṣàpèjúwe ọkà bàbàdéró alukama àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó túmọ̀ sí pé àwọn nǹkan míì ò tún sí bẹ́ẹ̀ kí wọ́n á lè má fún nítorí oúnjẹ tí wọ́n ti dà tó jẹ. kẹ́bi tòmátì alágolo oúnjẹ náà nìyí àwọn ta ni ó jókòó ti di ọmọ ibi tó ń jẹ tó ń jẹ náà bẹ́ẹ̀ ni òróró oúnjẹ náà òtítọ́ nìkan ò lè máa fún òróró mu oúnjẹ náà tó túmọ̀ sí pé èyí ti pé ẹjọ́ ìbísọ̀ láti dà sí orí iná tí ó jiná tá a máa jẹ nìkan ni wọ́n gbà lérò pẹ̀lú oúnjẹ. So tó bá yẹ kí nǹkan míì tó yàtọ̀ sí oúnjẹ ni wọ́n ní kò gbóró káta kó tó lè pa àgbà fi ẹni tó láǹfààní àti ní allocation sísúmẹ́ǹtì fẹ́gbẹ́ lóṣooṣù ní iye tírélà tó ń láǹfààní àti rà níbi tí wọ́n ti ṣe símẹ́ǹtì ó lè ta símẹ́ǹtì rẹ̀ fẹ́ lómi fún àdúgbò tó di kó ń gbà gbogbo. ẹni tó ní allocation míì náà ti kerosene kò sí nílé epo petrol kò nílé epo àwọn láǹfààní àti ní allocation yẹn ó lè gbà kó tún tà láì jẹ́ kó ń sì gba petrol àbí kerosene yẹn tọwọ́ kò sí tó burú mẹ́. àmọ́ ń rárá o ṣùgbọ́n ṣé gbogbo oúnjẹ tá a bá ti wá rà náà nílà lẹ́tọ̀ọ́ sí kàtà síwájú kó tó di pa àgbà a sì ti sọ pé oúnjẹ yìí o kò bá jẹ́ ìdílé bá máa wọnú ẹ̀ tàbí èyí bá kì í wọnú ẹ̀ mẹ́jẹ̀mú oúnjẹ tí ọ̀tọ́ kàtà síwájú kó tó di pa àgbà òun náà lóúnjẹ tó ṣe é pé. إذا كان شراؤه ذلك على وزن أو كيل أو عدد tọ́ba yẹn pé rírà tá a ra ń jẹyún oúnjẹ tá a láàgbọ́dọ̀ tà ká tó di pa àgbà tọ́wọ́ tọ́ba yẹn pé ń ṣe pẹ̀lú kí wọ́n bá wa wọ́n á wọ́n bó wọ́n wọ́n ni àbí àrà kilogram ni wọ́n fi bá wa wọ̀n àbá rà á kíkà ni wọ́n kà á tà fún wa gbogbo ìta bá rà báyìí òun ni ọ̀tọ́ ká tún tà ká tó di pé àgbà sọwọ́ òun ni ọ̀tọ́ ká tún tà kó tó di pé àgbà sọwọ́ sẹ́mi pé oríṣi rírà kan sì tún bẹ sọ́yàtọ̀ sí àwọn àkìlò rẹ̀ tàbí àkà oríṣi mi ní pé àkànrà láìka àrà láìwọ̀n àkà láìmọye kìlógíráàmù tọ́jẹ́ tẹ́lẹ̀ yìí bí kákan pé gbogbo àgbàdo tó wà lẹ́yìn lòdì ẹjẹ́ àwọn ìgbà ọ̀fẹ́ wọn kó ti wà mọ́ fẹ́ rà àbí kálágbàdo náà kó kalẹ̀ yìí pétọ̀ ẹjọ́ bá ara gbogbo eléyìí oyè báyìí ni ẹ wá jẹ́ àwọn ló bí mo ti fẹ́ tà nǹkan mi nù ilé yẹn tó bá jẹ́ yìí pé wọ́n wọ́n wọ́n wọ́n tà fún ọ ni wọ́n kà á tà fún ọ ni irú eléyìí lọ gbọ́dọ̀ tà kó tó di pọ̀ gbà ó jẹ́ tó rà màkàrónì ni spaghetti wọ́n á ra ẹgbẹ̀rún kátọ̀n sẹ́wọ̀n kí lóyún wọ́n kà á ní àbí wọ́n kà á wọ́n kà á ọ̀ gbọ́dọ̀ sáájú kótó òdìpọ̀ gbà á ìrẹsì lọ́ra yẹn tírélà kan ni wọ́n ní ọgọ́rùn-ún àpò rẹsì ìní máa bẹ́ẹ̀ nu kan wọ́n kà ní wọ́n sì wáá sọ fún wa pé gbogbo àpò kọ̀ọ̀kan o fifty kilogram ìrẹsì ló máa ń bẹ nínú rẹ̀ sọ̀rọ̀ kí nǹkan méjì ti wọnú eléyìí wọ́n kà á ó tún wà wé wọn. ìmọ̀lẹ́ tó máa fi lè gbé tírélà rẹ̀ sì yẹn fún ọ tó wá dín mẹ́wàá tó gbé nù kò gbé o tó bá gbé fún ọ tó bá lé mẹ́wàá tó gbé nù ó gbé ó lé ọ lẹ́tọ̀ọ́ sí mẹ́wàá o wọ́n wá tó wá gbé fún ẹ àsìkò tó bẹ̀rẹ̀ sí ní dírọ́pù àwọn àpò rẹ̀ sí láti inú tírélà tó bẹ̀rẹ̀ sí ní dírọ́pù ẹ̀ wọ́n rí i pé ọ̀kan kúnjù kan ọ̀kan kúnjù kan àwọn kan kéré àwọn kan jẹ́ ọgọ́ta kìlógíràn nígbà táwọn kan jẹ́ ogún kìlógíràn tẹ̀wọ̀n pé lẹ́yìn ẹ̀yin náà nígbà pé à ìyẹn jẹ́ ni ta ẹ̀ eléyìí ọgbọ́dọ̀ gbà fúnra rẹ náà kótó di kó ọmọ adá márùn kó tà tọ. bi khilafil juzab yàtọ̀ sí èyí tá a rà láì wọ̀n èyí tá a rà láì kà eléyìí ni wọ́n ń pè ní al-juzab. tọ́lá pé oúnjẹ yìí àwọn ará àká ni isu nísìnyí wọ́n ní ọwọ́ kan tu lágbọn ibì kan ọgọ́rùn-ún tu ni ọwọ́ kan rẹ̀ lágbọn abòmí ọgọ́fà ni ìgbà tí wọ́n fẹ́ ra suyún ọ̀rà lórí pé ọwọ́ kan ni a sì ti mọ̀ pé níhà àbí tó ti ra suyún ọwọ́ kan tí wọ́n ń kọ́ ni tó bá yẹ pé lórí pọ́wọ́ kan ni wọ́n fi rà á o gbọ́dọ̀ tún tà síwájú kó tó gbà torí pé tó o bá gbà ọ láǹfààní àti kà á. àmọ́ tó bá yẹ pé wọ́n kàn kóso yẹn dà á lẹ̀ ni ọwọ́ mélòó lélẹ́yìí àmọ́ iye ọwọ́ tó jẹ́ báwa ti fẹ́ tà nù. wọ́n náà ti rà á ọ̀sán wẹ̀ ọ̀tọ́ kí wọ́n náà tà bẹ́ẹ̀ síwájú kó tó gbà á. tó a dùn kó tó kólé ọ lọ́wọ́ ọtọ́ kí wọn náà gbà kó ọ̀tá fẹ́ lómi. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. tó bá yẹ pé a kà á a kà á nígbà tá a rà ní a gbọ́dọ̀ ta kó tó di pé a gbà á. ìdí ni wípé tó bá jẹ́ pé a kà á kó tó di pé a rà á a gbọ́dọ̀ rí dájú pé ń tá ara ni wọ́n gbé fún wa ìsìláàmù ọgbà ìyẹn jẹ ìgbà tí ìsìláàmù ọgbà ìyẹn jẹ ó súnmọ́ kẹ́ni tó tà fún ọ kó dínkù nínú rẹ̀ kó tó di kó gbé fún ọ gẹ́gẹ́ bí ojú kòkòrò ti ti pọ̀ fọ́mi èèyàn ṣùgbọ́n gbà tí ọba ti pé bó ti ti rà á ló iná ni wọ́n kó fún ọ ló ọkàn tiẹ̀ náà balẹ̀ ipe ntẹ̀mí náà fẹ́ ta o ó pé jàǹbá ẹnìkan gẹ́gẹ́ bí wọn ò ti ṣe jàǹbá mi àmọ́ tó wáyé àkàn rí lẹ̀ lákàn rá náà bá tà á ọkàn mi ẹnìkan kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó ṣe tà á fún mi ọkàn tiẹ̀ náà balẹ̀ fún wọn jàǹbá mi torí ìtújú mo rí lẹ̀ lọ́tà fún mi èyí tí ṣùgbọ́n kémi ó tún tà ní kíkà òwúrú lábẹ́ òfin ọlọ tàdémi rà gbogbo oṣù yìí mo fẹ́ rà wọ́n ti tà fún mi ìgbà tí èmi ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní ìta mo lé e lẹ̀ márùn márùn ẹni tó bá rà márùn márùn lọ́dọ̀ tèmi òun ọ̀gbọ́dọ̀ tún tà síwájú kó tó di kọ́ gbà ìwọ́n bá tèmi rà pé gbogbo tó wà nínú tírélà yìí àtàfún ọ̀yẹ́ báyìí mo sì rà á èyí bùkátà láti mọ ẹ̀yẹ gbogbo oṣù tó wà tó tẹ̀lé ìwé mi náà lè tà á tó a dùkẹ́ tó gbà kẹ́ẹ́ bí wọ́n ṣe kàtà fún mi èmi náà lè má kàtà fẹ́ lómi lọ́dún pé kò sí tó dí mi lọ́nà láti lé e lẹ̀ ní kíkà kó tó di pé mi àwọn máa gbowó ẹ̀ ṣùgbọ́n à ń sọ pé ẹnikẹ́ni tó bá ra oúnjẹ ìjọ wa kó tó oúnjẹ yìí tàfẹ́ lómi ìbí síwájú kó di kó ń gbọ́ oúnjẹ sọ́wọ́ àní tó bá jẹ́ pé wíwọ̀n ni wọ́n wọ́n dà fún ọ kíkà ni wọ́n kà dà fún ọ kọ̀tọ́kọ̀ dá o ṣáájú kó di kọ́tẹ̀ ọ lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n bá kà dà sí wọn wọ́n dà fún ọ wọ́n kàn dà fún ọ ságili tí ó ti wà ńlẹ̀ ni wọ́n náà sì rà bẹ́ẹ̀ kò sí tó burúkú tí wọ́n náà ta fẹ́ lómi kó di pé ọ̀tẹ̀ ọ lọ́wọ́ asìtì sọ wípé yàtọ̀ sí oúnjẹ yàtọ̀ sí ohun tí kìí so oúnjẹ ohun tí kìí so oúnjẹ o lè ra kí wọn náà ti tuntun ta kó tó di pọ̀ gbà sọ́wọ́ o lè ra ohun tí kìí so oúnjẹ kí wọn náà tuntun ta kó tó di pọ̀ gbà sọ́wọ́ bẹ́ẹ̀ bí kéèyàn ra páànù kálé ìbọn dùn mẹ́ta tọ́dọ̀ àwọn ti ta láì sí ìgbé kẹ́nìkan náà wọ́n á sọ létí yẹn pé àwọn ah, ti fẹ́ ra páànù o tí wọ́n á ní sọmọ ní bọ́ńdù mẹ́ta kẹ́tí mo lè tà fún ọ kó o ti dín gbà lọ́dọ̀ bàbá ń páànù tó kó o ti dọ́gboro tí wọ́n náà tún ta láì jẹ́ kó o ti gbà torí kékeré ṣe oúnjẹ àwọn tó bá jẹ oúnjẹ kọtọ olùgbà tó bá gbà náà. èyí tó gbajúmọ̀ jù òní wípé kògbóró èyí tí wọn bá wọn tà fún yàn tí wọn kà tà fún yàn kípa lè tà kó tó di pa gbà nínú oúnjẹ nítorí pé ó ti di tiẹ̀ nígbà tó ti sanwó ẹ̀ ó ti di tiẹ̀ nígbà tó ti sanwó ẹ̀ lè tà á. ṣùgbọ́n ọ̀rọ̀ kan tún wà ó ní mọ́tàbù Málìkì tí wọ́n ti síra yìí pé kọ́dà èyí tá a kà tí wọ́n kà tà fún wa èyí tí wọ́n wà fún wa tà nígbà tí wọ́n tà òun náà gan wọ́n là tún gbọ́dọ̀ ta òun náà síwájú kó tó di pé àgbà tọwọ́ ṣùgbọ́n ìdọ́gba tó má jù lọ́dọ̀ wọn òun náà ní wípé tí ìbá ti di pé wọ́n wọ́n tà fún wa tí wọ́n sì ká tà fún wa kò sí tó burú pé kí á tà á kó tó di pa àgbà gbọ́wọ́. tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé alihamudulilayi ìdẹ́kun bẹ nínú òfin ọlọ́run ọba tó pọ̀ ẹni tó jẹ́ businessman kò sí tó burú kò sí tó burú wípé bísínẹ́sì ti ń rọ̀n tí o bá sá ti jó oúnjẹ ó tún nǹkan yẹn tàfẹ́ lómi tí wàá dúró tó di pọ́tẹ́ lọ́wọ́. ṣùgbọ́n tí wàá dúró bisikíìtì ìyẹn bá ń gbà ní kọ́mpìnì Cadbury ìyẹn á gba bisikíìtì one thousand cartons kéèyàn lè sìn yẹn lè jùmọ̀ dá kó tó di kọ́ tẹ̀yàn lọ́wọ́ kọ́nyẹ pé wíyá àwùjọ kọ́mpìnì tẹ̀yàn ti rà lọ́wọ́ èèyàn wá ń tà fáwọn èèyàn pé kọ́ ọ lọ́mọ gbà lọ. tó ń jẹ́ níbi tí ìjà bíi tó lè nà tó ń jẹ́ ní àdúgbò fáwọn nà ẹ̀rọ dáadáa ẹ níbi irú nǹkan báyìí. níbi irú àwọn nǹkan báyìí òfin kan wà ní sẹ̀ríà tó ní al-'adatu muhakkama àṣà àtàwọn èèyàn láti ríran lórí eléyìí ẹ bí àwọn èèyàn tó mọ̀ ń pa àṣà.

àwọn bisikíìtì wà very clear ó sì fẹ́ nú àwọn bisikíìtì ètò ṣe pé tí ẹ bá jẹ ọ̀kan jù à wọ́n á fi jẹ mẹ́ta rẹ̀ yóò mú mi pé alhamdulilah ṣe ẹjẹ sí ló tún kù tóró gan wọ́n ti ṣe ó ní pọ̀jù búrẹ́dì lọ torí di eléyìí ẹ ṣàkíyèsí kí tó ń jẹ ní abẹ́ ètò ìjẹ́ tó láti tó ń jẹ ọ̀gbọ́dọ̀ dájúwájú kó tó di kọ́ gbà. bákan náà wakadhalika kullu ta'amin aw idamin aw kullu sharabin illa al-ma'a wahdah wọ́n ní gẹ́gẹ́ bá a ti ṣe ní kọ̀tọ́kọ̀ ta kó di kọ́ gbà nípa oúnjẹ bẹ́ẹ̀ náà ni gbogbo oúnjẹ mi o wọ́n tún tẹpẹlẹ máa kó lè bá a sọ́ra bẹ́ẹ̀ náà ni gbogbo oúnjẹ mi kò bá àjọ oúnjẹ tìrì bá a máa wọ̀ àbẹ́ ìtìrì bẹ́ẹ̀ wọ̀ ọ̀kúlù ìdẹ́mìn bákan náà gbogbo omi ọbẹ̀ àbí tí wọ́n fi ń so omi ọbẹ̀ náà a sọ pé tòmátì alágolo àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ẹja tí wọ́n ṣe sínú agolo tọ́bẹ̀tọ́bẹ̀ bákan náà gbogbo omi ọbẹ̀ gbogbo òróró gbogbo ada tí wọ́n ti sè bákan náà gbogbo ẹran tí wọ́n ti sè abẹ́ ẹran tí wọ́n ti sè ọ gbọ́dọ̀ ta tí wọ́n ti tó gbà o ọlọ́ọ̀rẹ́ ẹran lọ́jà ẹran five hundred wọ́n padà wá rí i pé nù màmá lọ́yẹ̀ kọ́ ọ̀rà lónìí by the time tó tó wá sanwó wò sí ìgbẹ́ran ọlọ́run lọ kábọ̀ pẹ̀lú tó wá dàrú ká ah, màmá lọ́yẹ̀ kọ́ ọ̀rà ẹnìkan á ní ah, ọwá bí ẹnìkan pé sẹ́ran lẹ́wọ́ ara lọ́jà bẹ́ẹ̀ ni sẹ́ran lẹ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ̀rín ló ní five hundred ẹ dákun ẹ lọ gba èyí tí mo ti sanwó rẹ̀ ń bẹ̀ ẹ fún mi lówó rárá o ọ gbọ́dọ̀ dá síwájú kó o tó gbà bákan náà gbogbo mi ọbẹ̀ ẹnìkan ní omi ọbẹ̀ bá wò bẹ́ẹ̀ ni ẹ̀rù kan máa ń ta omi ọbẹ̀ láwọn ìlú kan wọ́n yẹn yóò sí ìrìn débẹ̀ rí àwọn ìlú kan àti ọ̀tọ́ bá ní ẹ bá ń dákà wọ́n tọ̀ka fún ọ so ó tún wá tẹ̀sẹ̀ sanwó ọbẹ̀ <laughs> so ọbẹ̀ ọ̀sánwó ẹ̀ ní láṣẹ bó ti ẹ kọjá láwùjọ tó wa náà àmọ́ kìí ṣe gbogbo tí ẹ bá mọ̀ lè máa sọ. So gbogbo yé ọkà lọ sanwó ọbẹ̀ yìí ó tún níbi kó tún sẹ̀sẹ̀ sanwó díẹ̀ ni tòun bí táwọn ti pẹ́ débẹ̀ o àwọn ń ṣe bẹ́ẹ̀ ọ̀la ìjọba ti ní ẹ bá ń dáka àwọn àgbọ̀kà rẹ̀ lé ọ lọ wọ́n tún fẹ́ rọbẹ̀ ọbẹ̀ èlò tó wọ́n tún ta àwọn Yorùbá náà nípa àmọ́ orílẹ̀-èdè táwọn ń gbé lọ́kọ́ wọn lẹ́yìn ó sì fẹsẹ̀ rọbẹ ó rùmí ọbẹ tòkè ti pẹ́ rẹ́fà ọbẹ̀ àtomi ọbẹ̀ kó lè bá a gbọ́n pé èyí irun bẹ́ẹ̀ rùn kùrùn ìgbà táwọn èyí rọbẹ̀ ẹlòmíì kan lè dákàlẹ̀ ọlọ́kà kó ti kó kó kó jẹ́ pé ọbẹ̀ àdémùkan wọ́n bù fún ó dùn ó sì ti gbàmù tán kó tó jẹ kàdébì kan ẹ bá ń bọ́ ọbẹ̀ tó járe ní àti ọ̀sán wẹ́ẹ́. tó bẹ́ẹ̀ náà lọ́bẹ̀ ọ̀ gbọ́dọ̀ dá síwájú kó tó di pọ̀ gbà. bákan náà gbogbo nǹkan tí wọ́n máa mú bí coca polarize wọ́n ti kó ṣé èèyàn lè tà á kó nù tó ti kọ́ gbà rárá o wọ́n kọ́kọ́ gbà náà ṣébí wọ́n ti sanwó rẹ̀ káàbẹ̀ wọ́n kọ́kọ́ gbà kó tó tà tó gbogbo eléyìí kò yé wa nǹkan ẹyọ kan nínú nǹkan mímu òun náà ni al-ma'a wahda omi nìkan ó lè ta omi kó tó di pọ̀ gbà ó ti lọ sanwó bí ọwọ́ takalẹ̀ bíi sájẹ́tì ọgọ́rùn àbí báàgì ọgọ́rùn tó sì wà ní ibi tí wọ́n ti produce rẹ̀ wò ó ti gbà kò burú kí wọn náà tà kó tó ní pọ̀ gbà wọ́n yọ wọ́n ti àyọkúrò omi bẹ̀ wọ́n nítorí pé omi kò lè di rìbá o kò lè di nǹkan rìbá omi kìí ṣe ọjà rìbá. ilé ìjẹba ìṣẹ̀ṣẹ̀ wọ́n máa yẹ kó numina ẹ̀dùnúyà bákan náà ntọ́jẹ́ olómi ìwọ́n tí kìí somi àwọn táwọn yẹn máa ń lò ní lóògùn gẹ́gẹ́ bí oyin bẹ́ẹ̀ ló náà ọ̀ gbọ́dọ̀ ta lẹ́yìn tó ti rà á síwájú kó tó di pé ọ̀tẹ̀ ọ lọ́wọ́ náà. bákan náà àwọn èso tó ṣe wípé wọn kì í fún òróró lára rẹ̀ táwọn èèyàn sì máa jẹ gẹ́gẹ́ bó ti ṣe wà gẹ́gẹ́ bí àlùbọ́sà àbá àlùbọ́sà ayú àbí kárọ̀tì gbogbo ẹ̀ tọ́ ọ bá rà ọ gbọ́dọ̀ ta kó tó di pọ̀ gbà á bákan náà èyí tí wọ́n máa ń fún òróró lára rẹ̀ gẹ́gẹ́ bíi zaitun èso atilé àbí èyí tí wọ́n máa ń fún òróró lára rẹ̀ láwùjọ tó wá náà bíi èkó bákan náà ẹ̀pà àwọn èso wọ́n máa ń fún òróró lára wọn wọ̀nyẹn àbí kó rọ owó tútù tí wọ́n máa fún òróró lára rẹ̀ àwọn eléyìí wọ́n ní àtẹ̀yí tí wọ́n fún òróró lára rẹ̀ àtẹ̀yí tí wọ́n kì í fún òróró lára rẹ̀ fala yadkhulu dhalika fima yahrumu min bay'i at-ta'ami qabla qabdihi wọ́n ní gbogbo òsínú nǹkan tí kọ̀tọ́ pé ká tà síwájú ká tó gbà ó lè ta kó tó gbà. àlùbọ́sà ni tó lè ra kọ́ ta kó tó gbà. kárọ̀t ó lè ra kọ́ ta síwájú kó tó gbà. kòkómbà ó lè gbà kọ́ ta síwájú kó tó ta. àwọn ìjọba máa wá fún òróró lára wọn náà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbọn ó lè ti sanwó rẹ̀ kọ́ kó tó gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà kò tún sí nínú nǹkan tí sẹ̀rí akọ káfi pípọ̀ rẹ̀ gba díẹ̀ rẹ̀ yẹn pé gbogbo àwọn kẹta wíkàn yìí o lè fi pípọ̀ àlùbọ́sà kò fi gba díẹ̀ àlùbọ́sà oríṣiríṣi o lè fi púpọ̀ àgbọn kan kó fi gba díẹ̀ àgbọn oríṣi mi gbogbo eléyìí rìbá ìwọnú rẹ̀ ni wọ́n sọ fún ẹ rìbá kì í wọnú rẹ̀. ولا بأس ببيع ببيع الطعام القرض قبل أن يستوفيه ọ̀rọ̀ ńlá. nísìnyí wọ́n صدق pàtó wa lọ sójà ọlọ́ra àpò ìrẹsì mẹ́ta pàtó wa ra àpò ìrẹsì mẹ́ta yẹn ọwọ́ àrà láwìn ọ̀rọ̀ aláwìn lọ́dọ̀ ẹni tí ń tà ó sì wá gbà ó tún tà fún ẹni tó ọ̀rọ̀ alọ́dọ̀ rẹ̀ láwìn wọ́ọ̀rọ̀ aláwìn ọwọ́ àtúntà fún ẹni tó rà lọ́dọ̀ rẹ̀ láwìn ṣùgbọ́n nígbà tí wọ́n tún tà fún wọ́n tún tà fún ni lẹ́ni tó gbowó ó tún tà fún lẹ́ni tí ọgbà owó téèyàn sì mú náà ẹ̀rọ lò wọ́n lọ ń ta ráìsì èmi tó ara kó ráìsì mẹ́ta lọ́dọ̀ rẹ̀ láwìn mo tún tún ta fún ọ ṣùgbọ́n gbàdé mi ó tún ta fún ọ mo tún ta fún ọ lẹ́nu tó sanwó ni lọ́tọ̀. naam lọ́tọ̀ àbí ọ̀tọ̀. Hmm? kí ló fà ti ń sọ́là báàsì. náà ọ̀tọ̀ kí ló fà náà dalọ́fẹ́ lo ẹ̀ńtọ́ ara ráìtì láwùn owó lọ fẹ́ lò kìí ṣe ráìtì lọ fẹ́ lò but why tọ̀ ìyàwó ẹni máa yọ lówó but yọ gbà láti ta ráìsì fún ọ ní gbèsè yóò tún atúnra lọ́dọ̀ rẹ bí èlò ní ọ atúnra lọ́dọ̀ rẹ tí ó fi pè láti èsì kíkọ̀ gbádùn òun náà òun náà ni ó tún fún ọ lówó ẹ yóò tún gba nígbà tẹ́ ẹ ti dírámà nìyẹn ìmọ̀ràn aláìsí mẹ́ta ẹ̀kọ́ ní síbi ẹ̀ mẹ́sàn-án owó ẹ̀ lẹ́yìn oṣù kan oṣù tó múlẹ̀ tó ju aṣọ ọmọ fẹ́ tún tà fún yín ó sì gbà ó ọmọ fẹ́ ráìsì yẹn tà fún yín. نعم نعم ọba yẹn ta ni jẹ hal ọ̀tọ̀ báyìí ní oṣù tẹ́lẹ̀ gbàtí wá ara ráì lọ́dọ̀ bàbá oníráì wọ́n ta ráì kọ̀ọ̀kan fún ọ ní seven seven thousand. ọjọ́ twenty one thousand síwájú kó tó di pé wọ́n gbà síwájú kó tó di pé wọ́n gbà wọ́n wá sún ráìsì yẹn tà fún bàbá ráìsì orúkọ wo ló ní ìjẹsẹ̀ ráìsì ṣùgbọ́n òun ní yọ lówó wọ́n ṣe tán láti ta ọjà fún ọ láwọn wọn náà sì lómìnira àti kó ráìsì yẹn kú lọ́dọ̀ rẹ̀ kọ́ lọ sí bàbá ti fẹ́ ọ̀tá òpin fáwọn èèyàn ọ̀tá kó dèrè ọ̀tá kó sọ́ọ̀tì wọ́lọ́mà ṣùgbọ́n àsìkò tí ìwọ wá lò lọ fẹ́ tààbọ̀ nígbà tó o ti gba ráìsì èèlò lọ tààbọ̀ one and seven thousand seven thousand náà ló tún tà mọ́ máa fi mọ̀ṣíkìlà kò sí wàhálà seven thousand five ló tún tà fún alhamdulilayi wọ́n ti gbowó wọ́n tà fún seven wọ́n tún tà fún ní seven five ó ti gbowó èdè túmọ̀ sí pé àsìkò tí bàbá fẹ́ sanwó sí owó yẹn ó ti fi tòwò ó ti dèrè twenty one thousand ti twenty two thousand five hundred. ọ̀dà tó bá yẹ pé ráìsì yẹn wà tó sàbọ̀n seven seven thousand tó ìdí lówó tí ó yọ ìwé lẹ́yìn ẹlẹ́rù kó súnmọ́ kọ́sẹ̀lẹ̀ ìgbà tí oníhùn náà lọ fẹ́ tà fún ìgbà tí òun ọ̀mọ tí èdè ń kọ̀ ọ̀mọ tí ó ṣe bó fẹ́ rà padà seven thousand. àti èyí ti ṣe kó o fi kankan bó lójú bó ló fẹ́ rà seven five pé kí ni ìfọ̀ nǹkan ní tàǹtẹ́mù èyí tó súnmọ́ ni fún wọn rà six six five àbí five thousand mo lè ra ọ yóò tà ń five abẹ́ mọ̀ bẹ́ẹ̀ ẹ̀ èyí tó súnmọ́ ni tọ́ba wá rà ní iye tó kéré sí iye tí wọ́n tà fún tó sì sanwó eléyìí rìbá ni ṣùgbọ́n ká tó rìbá ọ wà mẹ́. ìdí ni ike tọ́ba rà ní five five thousand ó kó fifteen thousand fún ọ báwọn kó ọ̀padà gba ráìsì náà ó kó fifteen thousand fún ọ lórí pé lónìí wọ́n san twenty one thousand sẹ́yìn pé rìbá nù lórí pé èèyàn mọ fífi òkúri rẹ̀ pé mo yọ lówó ọjà lọ ra ó àbí òye ọjà tó ọ̀rà twenty one thousand ní bó bá ti tó san wá san twenty one thousand ó sì tún ti gba ọkọ̀ ọkàn gba ọjà padà ó fi kó fifteen thousand fún ọ kò yàtọ̀ sí ayáni ní fifteen thousand fi gba twenty one thousand lè bá ní wọn jẹ káàrin eléyìí lè bá ní kẹkàkẹkà ṣùgbọ́n àmàlí kéèyàn bàtà àwọn sọ kọtọ táwọn wò ní pé iye tó ọ̀rọ̀ àná ni ọ̀sán pọ̀ iye tó ọ̀rọ̀ àná ọ̀sán pọ̀ kódà kí ló ń fà tó bá jẹ́ long process kí ló fà tó fi jẹ́ long process eléyìí lè wáyé bẹ́ẹ̀ bí kọjá kó tìrọ akalẹ̀ pẹ́ ọ̀ akó tìrọ aláwìn ọ̀ wá sọ pé pé ẹ dákun ìrẹsì tí mo ní lọ́dọ̀ yín o abẹ́ sùnrà lọ́dọ̀ mi. ìdílámà ńlá ni o tẹ́ sùnrà lọ́dọ̀ mi. ẹ twenty one thousand ẹ̀yin ọmọ ẹkú twenty one thousand fún wa lórí pé ìwọ́sàn twenty one thousand ẹ lẹ́yìn ìgbà kan ọyọ olówó ni àbí ọyọ olówó ọyọ olówó ni láìsí kà wà láàánú tọ́ba wa jẹ́ ikú lọ́ba san owó ni wọ́n bá san fún ọ lẹ́yìn kan náà kò sí wàhálà kọ́gbọ́dọ̀ dẹ́bà yìí o wípé ìwọ ra lọ́dọ̀ rẹ̀ láwìn o tún wá tún tà fún láwìn ìwọ ra lọ́dọ̀ rẹ̀ láwìn pé wàá sanwó rẹ̀ fún ní parísù wọ́n tún wá tún tà fún láwìn láì sí ìgbà lórí pé yọ sanwó rẹ̀ fún ọ lẹ́yìn ọ̀sẹ̀ kan o tún tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni tani ọkọ sanwó tiẹ̀ bàbá ráìsì tani ọ̀sán ti ẹ̀ka yìí bàbá tọrọ ráìsì lásìkò eléyà ẹ̀kọ́ tọ́ nítorí pé wà nù hadith ṣùgbọ́n tó ti bá dìsì náà kọ̀ fẹsẹ̀ rí lẹ̀ ṣùgbọ́n dìsì yẹn pé kò sí wà àwọn olùkọ́ máa ń lò ní kọ́ọ̀rì lẹ́kọ̀ọ́ kéèyà táwọn fi ń sẹ̀rí wípé láyé júùlù bẹ́yìn ìkẹ́lẹ́ bìlkẹ́lẹ́ pé kọ̀tọ́ káfi gbèsè káfi ta gbèsè kọ̀tọ́ káta gbèsè fún gbèsè wọ́n ti jẹ́ gbèsè o tún wá tún ta fẹ́ni tó jẹ́ gbèsè ní gbèsè níbi òní ọ̀hún àtà tẹ́lẹ̀ yẹn wọ́n ní kọ̀tọ́ káfi gbèsè fi ta gbèsè kọ̀tọ́ káfi gbèsè ra gbèsè. owó gbọ́dọ̀ wà lágbàtà ọ wà lè má sí lágbàkejì lè jẹ bó ti jẹ nga. wọ́n ní wọlé bẹ́sẹ̀ bí sẹ́ríkẹ́tì. ara ń jẹ àti ìgbà oúnjẹ yẹn kíkà ni wọn kà fún wa ta ni wọ́n wọ̀n fún wa ta kó tó di pa agbọ́ oúnjẹ yìí wọ́n là gbọ́dọ̀ ta sọ̀rọ̀ má ta là ń ti sọ ọ́ bọ̀ látẹ̀kàn ṣé gbogbo nǹkan náà ni ọ̀wá tọ́ oúnjẹ tá a rà tá a ti gbà rárá sáàdì ìgbà kò burú káfẹ́ lòmíì mára bá wa sorogún nínú oúnjẹ yìí oúnjẹ lára àdì ìgbà kẹ́bi nísìnyí ẹ ráìsì láti Thailand wọ́n á sọ fún yín pé ìrẹsì yẹn ti dé sí pọ́ọ̀tù lẹ́kọ̀ọ́ kótó wá di pé ráìsì ẹnìkan tó náà mú sọ́ọ̀tì yín ráìsì lọ náà tà ó wá sọ pé bó lẹ́sìn rún lọ́wọ́ tó fi jẹ́ pé rẹ̀sì yín yẹn tó bá dín á sì jọ sọ̀rọ̀ ogún lórí ẹ̀ kò sí wàhálà mẹ́ sẹ́mi kọ́ ẹ̀ tà fún ẹ̀ tà fún ṣùgbọ́n àjọ sọ̀rọ̀ ogún nípa rẹ̀ lẹ́ni pé àjọ pin tà àjọ pin tà ẹ̀yin lẹni ráìsì yìí o ṣùgbọ́n èmi ọ pẹ̀lú yín tà ìjọba wa wù yín láti fún mi lérè kò sí wàhálà ọ̀ọ́ta fún ọ pẹ̀lú rẹ jórogún nípa títà ní òdodo mẹ́rin. bákan náà àti sẹ́wùlì yẹn. bákan náà kò burú wípé ká mú ń tá ara ń ká fà á lẹ́lòmíì lọ́wọ́ àti ìgbà àwa fà á lẹ́lòmíì lọ́kùn bàbá alágbájá rẹ́sì yún ẹ̀yin ni ẹgbàá kẹta kò sí tó bẹ́ẹ̀ sẹ́nu kẹ́ ẹ̀ fún ẹ̀yin ni ẹgbàá kẹta kò sí tó bẹ́ẹ̀. فكنا ولا بأس بالإقالة في الطعام المكيل قبل قبضه قلت انت ويكين كي اني تو تاو اني تو تاو كوني سيرا زيان زيادة wọn ló ti dé sẹkọ ṣùgbọ́n àti gbà kọ wá sọ pé tọ ẹ ń ta fún yín mọ o ẹ ń ta má kò tó tó burú mẹ. Sike kọ́ntrakt ta sáì yẹn consolation rẹ̀ lórí pé ló pè mí kò tó tó burú mẹ nígbà tẹ́yìn ò sí gbà kó sì dáwọ́ yín padà gẹ́gẹ́ bó ṣe jẹ́ gbẹ̀yìn náà lágbọ̀dọ̀ yín ẹ̀rì sọ pé ọjà tí mo ra wọn ló ti dé sípò tí gbà ó tí wọn mọ wípé àìràmá ló pé mi fífagilé ni wọn pè ní ìkọlà fífagilé rírà tí mo rà hàn ló pé mi kò tó tó burú mẹ nígbà tẹ̀ sí gbà tí wàhálà bẹ́ẹ̀. eléyìí jẹ́ ibi tá a dùn lónìí eléyìí á máa fi hàn gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àlùfíkò lè Ìsìlámì ìmọ̀ nípa òfin nínú ṣẹ̀ríà ohun tó ṣe pé ọ̀kárí tó tóbi àti tó kéré ni lọ́nà báwo làwọn èèyàn ti máa sí lọ́n níbàámu pẹ̀lú bọ́lá wọn bá ti ṣe pa láṣẹ tí wọ́n ti jẹ́ ẹni tó dínà síbi máa ṣe ọlọ́run ọba wa ohun yòówù nǹkan yẹn lè jẹ mọ́ kò bá jẹ mọ́rọ̀ jọ́sìn kò bá jẹ mọ́rọ̀ owó kò bá jẹ mọ́rọ̀ gbáyé kò bá jẹ mọ́rọ̀ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn kò sí kan tí sẹ̀rí ọ̀sọ̀ nípa rẹ̀ àwa tí òfin ọlọ́run bá ń bá wí ló kù sí wa lọ́wọ́ tí kìí ṣe pàǹgbọ́ lágbọ̀gbọ̀n sí i wọn kà ń gbọ́ lágbọ́ fi ṣe wa o àpò òrìrì gbogbo ẹ̀ àwọn òfin wọ̀nyí báyìí wọ́n wà fún ká lè dè wọ́n ká sì máa mú wọn lò ọlọ́wọ́ bá kọ́ ràn wá lọ́wọ́ lórí àti lè máa pa òfin rẹ̀ má kọ́ ràn wá lọ́wọ́ lórí àti máa fi ń dá nǹkan sí wa o kó ṣe gbígbọ́ rẹ̀ àti wíwé rẹ̀ sísábà bíi dáadáa fún kálukú wa tó bá ti lọ́la òkè yára ọlọ́wọ́ وسعنوا على يات القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Allah àdá fún mọ́tò ìgbàgbà wà láti rẹ̀ títẹ́ ni ẹ bá gbà tí kò sí ìgbà láti fún ẹ̀. ọjà tí èèyàn bẹ wọn náà kó láti lókè rẹ̀ tí àwọn akalẹ̀ nìkan lọ́kọ́ máa bá yẹn ta tó lè bá yọjú nínú ọjà ìta ní òní. tó lówó tó lójú owó náà lórí rẹ̀ ṣùgbọ́n kò gbọ́dọ̀ fa ọjà rẹ̀ lẹ́nìkan lọ́wọ́ bàtà láì jẹ́ kí wọ́n sọ àkọ́kún náà báwo la ṣe pín èrè báwo la ṣe pín èrè tòyí tó túmọ̀ sí pé ó ní láti sọ fún un èrò lọ́jà yẹn jẹ́ lọ́dọ̀ tiẹ̀ lọ́nà tó ṣe é pé ìjọba lé sí iye owó yìí ni wọ́n jọ pín nígbà tí wọ́n bá ta gbogbo ọjà tán àbí láàrin ìgbà tí wọ́n ń tọjà lọ. tí òfin ní yan ẹni tí máa ń tàjẹ̀ ilé ìjẹun ti dẹ́mbẹ̀. wọ́n bá ti kọ́ sí ti máa ń ká àwọn ọkùnrin dọ́gbadọ́gba. wọ́n bá ti ká àwọn ọkùnrin lọ́nà tí sẹ́ni tó lówó fi lé sí sẹ́ni tó ti fẹ́. gbogbo ẹ̀ wọ́n bá ti bọ́ra wọn yé sí. ṣùgbọ́n wọ́n bá yàn kọjá rẹ̀ ń ọ̀dájú wa dé sí ẹjọ́ òkun èèyàn ọ̀kan tí ì lọ gbà mí ẹ bá ní kẹ́ni tó ta fún yàn ó yọ̀ǹda àìràmọ́ fún yàn tọ́ba ti lè gbà bẹ́ẹ̀ tani ọ̀sán wo gbígbé tí wọ́n gbẹ́rù wá tani ọ̀sán wo dídá padà tó tó bá pé àwọn èèyàn yẹn bá ní àṣà nílùú wọn tí wọ́n máa ń tẹ̀lé nípa ayé ọ̀rọ̀ báyìí alàáyé tó mọ̀ hàkàmì. nígbà tí ẹni tó rajà bá lò wọ̀n ràmá tí ẹni tó rajà yẹn ni ó ti akitiyan àti dá padà òun náà ló ti san ojú pé tán gbé wá. àbí ẹni tó tà ni ó ṣe akitiyan léwu àwọn ọ̀dọ́ pin láàrin ara wọn bá pátá bá wà náà tó bá pátá kan ìfẹ́ jẹ́ ìṣèjọba náà ní pé ìwọ́tọ̀ ọlọ́ọ̀rà máa àbí ìwọ́tọ̀ ọlọ́ọ̀tà máa ọlọ́ọ̀kùnrin kọ́wọ́ gbígbé lọ àbí gbígbé lọ. gbọ́n tí báwo ni ọ̀rọ̀ yẹn ti fẹ́ fẹ́ nílẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tí ó ra ọjà láwìn gẹ́gẹ́ ẹni ìṣàlàyé fún wa lẹ́ẹ̀kan yìí ẹni ń tìra láwìn lọ́wọ́ ẹni tó ń tà àmọ́ ẹni tó ń ta ẹ̀ kò tí wàá gbé ẹni tó ń ta ẹ̀ wá ti rí pé owó ọjà yẹn ti lé bí seven thousand tó ra ẹ̀ pé ọjà yìí gbèdé tó bá dé ní ọ̀hún ta ní nine thousand nígbà tẹ́ni tí wàá lọ pé wàá gbọ́dọ̀ bàbá tẹ́ni ah, ta ọjà yìí wa padà báyìí kọ̀ọ̀kan wá kò jẹ̀ báyìí wà ní yóò lọ ta fún ó wà ta ní ọjà tó jọra ní seven thousand láwọn ó wá ní òun máa tà ní seven five fún yín o so ó wá tà ní seven five ẹni tó wá ẹlẹ́kẹ̀ẹ́ gbé ẹlẹ́kẹ̀ẹ́ta ní pé ẹni tó gbé kó òun ò lówó tó lẹ́bi ṣòwò ó máa wá lọ ra ọjà ní oko tó bá ti wá ra ọjà bíi àgbàdo tọkọ kúlẹ̀ pé onílé bó ṣe wà ní five thousand láta ìgbà táwọn ta five thousand wá sọ pé òun lọ kábọ̀ òun máa wá lọ pé oníbàárà wà ó lè tà fún ọtí tà fún ó tà fún ọ seven thousand so nígbà tí wọn yẹn bá sanwó fún láwájú ẹ fún àwọn ológun lówó wọn báwo ni ìdájọ́ ilé ìgbà. ẹni tí wọn bá àgbẹ̀ gba ọjà rẹ̀ ta ó ti bèrè lọ́dọ̀ àgbẹ̀ ó lè lọ́lẹ́fẹ́ sápò àwọn àgbàdo yìí wọ́n ní fifty thousand. yọ wá ti gbàjọ lẹ kótó ìdíkọ lọ wá ẹni tí ó rà wá wọn wá tún ta fún wọn ní seven seven five wọn máa kó six thousand fẹ́ fáwọn olóko ọba ti kọ́kọ́ ra àwọn àgbàdo yẹn lọ́dọ̀ àwọn àgbẹ̀ ọ̀rọ̀ àníkèsì lórí fún wọn máa san owó síra sixty thousand yẹn kò sí wàhálà mẹ wà lọ rí ta ten ten thousand kó bá ti sọ sixty thousand táwọn ilé ìjọ àmọ́ o ẹnìkẹ́nu rẹ̀ náà ìjọba jẹ́ wà mẹ́ nínú rẹ̀ ètò ìpadà tà ní three thousand bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó bá ti sọ sixty thousand àwọn ẹni ẹlẹ́yìn àwọn tó bá ń gbé àgbàdo wọn yìí kò fẹ́ gbà gbọ́wọ́ àbí òun òun òun ti fi ẹnu sọ fún wọn pé àwọn bọ̀ wá sanwó ẹ̀ wọn á lọ máa da àgbàdo tí èsì tiẹ̀ fáwọn ẹlòmíì láì jẹ́ kó ti kọ́kọ́ rà ná ànábì sọ̀rọ̀ bá àlùsẹ́lẹ̀ wọ́n ti lé wọ̀ kíkí ká ta táàní táàní ọ̀gbọ̀dọ̀ ta haram ìdí nìyẹn tó fi jẹ́ pé alágbàtà lọ́fẹ́ jọ ẹni tó bá sì ń gbà gbàtà ọgbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe fọkàn tán iye tó bá ta gẹ́gẹ́gẹ́gẹ́ lọ́gbọ́dọ̀ máa kó jíṣẹ́ tí wọ́n máa jíṣẹ́ fún sẹ́ni bẹ́ẹ̀ ni àwọn jíṣẹ́ fún sẹ́ni tẹ́lẹ̀ ìjọba ti jẹ́ tó béèrè ẹlẹ́kẹ̀ẹ́ ìtọ́gbọ́jà ẹni tó rajà láwìn ọrajà láwìn kàwé kan tí àpò rẹ ọ̀ràn seven seven thousand kò tí wàá pò àwọn ìgbà tí òtún wàá pò yìí rẹ ti fi wọ́n ó ti tó ten thousand ṣé àwọn ẹni tí wọ́n ń tà rẹ sọ̀rọ̀ àlọ́dọ̀ wọn láwìn tó sì sọ fáwọn náà láti sọ fún wípé tó ní bẹ́ẹ̀ ta ìrẹsì rẹ̀ fún wa padà bí. ìrẹsì dọ́là seven seven thousand bàtà àti ìgbó ti pé ten thousand ní. àwọn ará padà lọ́dọ̀ rẹ̀ seven five. ọ̀nà wa ni after all ó ń dèrè. èmi wà tó wọ́n bá tọ́ wọn padà seven seven thousand ni wọ́n san. ẹ̀dínkù náà gbọ̀ tẹ̀lé yìí tọ̀tàn àwọn kọ́ ni pé rírà lọ́ra kò sí ẹ̀tọ́ kankan fún yín torí pé ilẹ̀ bá dá fún tó lè mú yín fi ọgbọ́n sọ fún pé kó tó tàbí ìbàdàn tàbí ti sùn lówù láti tà tẹ̀lé yẹn ọgbọ́n ìjàmbá ni ilé ìjọba ọlọ́run ló fara mọ́ báwo ni bí àpò rẹ̀ sì tó bá di two thousand ó sì ránṣẹ́ tó fẹ́ fún táwọn tó ń bá sọ pé kò náà rà mọ́ oró wà kù rẹ sí mẹ́ta àbọ̀ tó ń gbéra ẹyọ kan kà ní lẹ́yìn náà ní pé èèyàn jọ lé lórí ẹ a abẹ́sẹ̀ ẹ̀gbọ́n yẹn àbúrò yẹn dàrú nígbà tó ra ṣe tí ó ń takọ́ la ta fún ọ àbẹ́ náà ẹ̀yìn ọ̀gbọ́dọ̀ ti dàgbà mo ti wá gbọ́dọ̀ ló fi ló fẹ́ dọ̀ fún un fẹ́ tà lẹ́yìn rà lọ́dọ̀ ọ̀dọ̀ ó tilẹ̀ jẹ́ pé seven seven thousand lọ́ra lọ́dọ̀ ìgbà tí èsì fóònù náà sí lókè pẹ̀ náà ti mọ̀ pé rẹ̀ ti fi wọ́n wọ́n á ní kí ẹsẹ̀ náà nine thousand kó àmọ́ yóò gbowó rẹ̀ lọ́wọ́ sínú páwé òtòjò burú mẹ́rin ìgbà mi. ẹ wá ní ẹgbẹ́ fi kan tó ní pọ̀tọ́ ká tẹ omi kò sáàdì fi kan tá a mọ̀ tó ní ká má ta omi àdéhùn sọ yìí àwọn èèyàn orogún ni wọ́n jẹ́ o nípa àwọn nǹkan bíi mélòó kan nínú wọn ló bí wà. yẹnni ká àjọ lẹ́tọ̀ọ́ sí i. ìmọ̀ràn tó bá gbé ọ̀pọ̀ omi lọ́wọ́ ó ti ń bùkà tó fi yí fún mímu. ó ti lu etí wọn bùkà dànù rẹ̀ tán ọtọ́ tí ọkùnkọ̀ ọkọ̀ fèmí náà láti mú bẹ̀. kọ́ fẹ́ pa mi. àti ọmọ kéèyàn bùkà tó lẹ́yìn náà ní koríko pàtó wọ́n pẹ́ràn rẹ̀ dáadáa kó wọ́n máa jẹ ká ẹ̀tọ́ wo ló ní láti sọ pé kẹlòmí náà wọ́n pẹ́ràn rẹ̀ dálẹ̀ kọjá bẹ́ẹ̀ náà ní ná pàtó wọ́n ti dáná ti lọ mú nẹ́ẹ̀mì kan ó wúlò fún ọ ẹ̀tọ́ wo ló ní láti sọ kẹlòmí kọ́ máa mú nẹ́ẹ̀mì àwọn eléyìí àwọn èèyàn orogún ni wọ́n jọ jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan kan lábẹ́ òfin ọlọ́run tó ní pọ̀tọ́ púpọ̀ tómi lè ta omi kò sí ta omi kò sí tó burú mẹ́ ṣùgbọ́n bishọ́ọ̀sì aláyẹ̀kú nàbí ìrẹ́lẹ̀kẹ́ ìjìhà kó má sí ìní àwọn èèyàn lára nínú títà tó ń ta pé á jẹ èrè yìí lórí yín bí wọ́n sọ pé ọ̀ra pure water ẹsẹ̀ wa ti lè ra ní hundred naira kó fi lẹ̀ pure water tó fi lẹ̀ bá ta two naira kẹ́ èrè mẹ́mẹ́ wọ́lá èrè mẹ́mẹ́ two naira èdè ní pé omi kànga èló la sọ fọlọ tọlọ fi bá wa mú omi kànga jáde náà sọ fi kàn fún ọlọ bákan náà èèlò wọn ta lọ́ọ̀mù tẹ̀ tó fọ omi èèlò ọ̀rá yẹn òǹgé èlò yìí nígbà tó bá pọ̀ tó bá pọ̀ tó bá pọ̀ yìí máa dínwó jù tòtòrò ẹ̀ bẹ́ẹ̀ bá ta tuntun náírà yóò dérò tòtòrò ẹ̀ má bàárà ní àwọn èèyàn ìdí inú tó jẹ́ kẹ́nu fúnkọ̀ lè fúlání ìgbà tó yẹ pé kò burúkú wọn ta omi ẹ máa rí ní báàbù sẹ́yẹ̀mù wọ́n máa sọ fún yín pé tó bá jẹ́ yín pé wọ́n ta omi níbi kan tó dé bìtẹ́mẹ̀ni mojib wọ́n ń ta ní iye tó kún pa tó lè fómi yẹn lẹ́kọ̀ọ́ lọ fi sọ̀yàmù tó ń fómi là ń wò yìí àmọ́ agbára rẹ̀ ọ̀ká yìí tí wọ́n ń tà bẹ́ẹ̀ ni wà lọ fi sọ̀yàmù wọ́n di omi o wọ́n di omi kalọ̀ aláwọ̀ tó ṣùgbọ́n lọ fi sọ̀yàmù tó pẹlẹ fi hàn òtún tó burú nu kàtà omi iná rẹ̀ sì fi nínú báwì lọ́sọ̀ fi kó lè ta omi síwájú kó tó gbà ètí wọ́n rà ó lè tàfẹ́ lómi kó tó gbà kó tó tó burú mọ́ ìdájọ́ ṣẹ̀ríà nípa ńtaara wọn là gbọ́dọ̀ dánwò lóòtẹsẹ ní rédíò tẹlifíṣàn eléyìí tó jẹ́ pé àlòkù ni àwọn kan ti lòkù ẹ̀wọ̀n pé táwa náà lò lé wa tó bá yẹ pé abá níjọba torílẹ̀èdè náà lọ déédéé gbogbo àwọn ọ̀dọ̀tí lè tu aná àti máa pààrọ̀ rẹ̀ èwo ni ká máa tọ́jú tẹlifíṣàn fún tásí yẹ òtún fọwọ́ ra lórí gẹ́gẹ́ bí díje ni wọ́n jáde <laughs> ìyá ní jẹ́bẹ̀ because tó bá ti pẹ́ jù radiation tí ọmọ mú jáde gan ìnira burúkú ni ọmọ jẹ ó ti di dọ̀tí ó ti di pàǹtí mọ ìyá náà lè já lè dé ní ẹ kọlọ bá wa sọ ìnira tí ń bẹ pẹ̀lú wa kó sọ dídẹ rẹ tó àwọn ìlú ìmúṣẹ ẹni sẹsùn kó àwọn pàǹtí pàǹtí lásán náà kó mọ́tò náà pàǹtí ni oníkà tó kún bọ yẹn gbogbo ẹ pàǹtí ni láìpẹ torí ẹ àwọn ti kó jáde wọn ti lé fẹ sí dọ̀tí dọ̀tí wọn wá nínú tẹsán ẹgbẹ́ bíi tí òsì kò ti ń bẹ kíní òǹkà láti pìlẹ̀ ìjọ sí mi wọ́n ti wáyé bọ́ bá ti ra ọgbẹ́ tiẹ̀ nu o à ń tẹ̀ wọ sẹ́lẹ̀ o ọlọ́ọ̀bá fi ọ̀sẹ̀ kó mẹ́tọ̀ bàbá ti jẹ́ kó ọwọ́ ga ọ̀ wọ́n náà lọ mọ̀ kọ́tọ́ kára rẹ̀ nígbà tí ra sẹ́lẹ̀ kọ́ lọ́ọ́ forí jù wá torí pé bí ìhẹ̀lẹ̀ jẹ̀ hẹ́lẹ̀ tó wọ̀ lọ́kọ̀ bákan náà ìdarí owó lọ títí tó lè já sófò ìbẹ̀bẹ̀ tó bá rà ẹ padà tíráì rẹ̀ tó hàn pápátì lásán ló gbé wálé ẹ sọ́dà kó tí ló kù káwọn ọmọ fi jókòó àti ọba ti ṣiṣẹ́ torí tá a bá rà ten thousand ó lè jẹ́ pé àwọn tó ti kú lára rẹ̀ àti ká tó wá fifteen thousand á sọ́dà kó tí àbá ìsọ́dà kó tí á sọ́dà kó tí.